hadith 417. one seven ani anas látọ̀dọ̀ anas radiyallahu anhu kí Allah yọ́nú sí i anna nabiya sallallahu alayhi wa sallam dájúdájú ànábì kí ìkẹ́ àti ọlà Allah máa bá a rọ̀hánu khamatan fil kibla orí kẹlẹ̀bẹ̀ kan níbi kíbúlà fàhákàhá bìyẹ́dìí ó sì fi ọwọ́ ara rẹ̀ ó sì fi ọwọ́ ara rẹ̀ há dànù wàrú ìyàmínìhù wọ́n sì rí i pé karahiyatun wọ́n rí i pé ó kórìíra rẹ̀ àwòrú ìyá tàbí wọ́n rí i pé karahiyatuhu lidhalika wọ́n rí i pé ó kórìíra ìyẹn. wa àléhì àti pé ó mú un le ó mú ó mú un le ó mú ọ̀rọ̀ náà le wàkọ́ọ̀là ó sì sọ pé inna ahadakum dájúdájú ẹnì kọ̀ọ̀kan yín fi sọ fi salatihi nígbà tí ó bá dìde sí ìrun rẹ̀ tó fẹ́ kírun. fa innama yunaji rabbahu dájúdájú ó ń pe olúwa ẹlẹ́dàá rẹ̀ ni ao tàbí ká sọ pé rabbuhu baynahu wa bayna kibulatihi tàbí dájúdájú olúwa ẹlẹ́dàá rẹ̀ wà láàrin òun àti kíbúlà láàrin òun àti kíbúlà rẹ̀ fala yabuzukonna fi qiblatihi nítorí náà kò gbọ́dọ̀ tutọ́ síbi tí kíbúlà rẹ̀ wà o walakin an yasarihi ṣùgbọ́n ó lè tú sí òsì rẹ̀ aw tahta qadamihi tàbí sábẹ́ ẹsẹ̀ rẹ̀ thumma lẹ́yìn náà akhadha tarafa ridai ó mú etí ó mú etí etí aṣọ gbàgẹ̀rẹ́ rẹ̀ fàbáṣà kọfí yìí ó tutọ́ sínú rẹ̀ wàrọ́dà bá dọ̀wọ́ àlábádín ó sì ṣẹ́ apá kan rẹ̀ lórí apá kan kọ́ọ̀là ó sì sọ pé àó tàbí ìyẹ́fun alù hákàdà. tàbí ó sọ pé kí ó ṣe báyẹn ìyẹn ni pé ó sọ pé ó ṣe báyìí tí itọ́ bá dà wá lẹ́nu rẹ ó mu etí asọ rẹ ó tú síbẹ̀ ó sì mu etí yòókù ó fi lọ mara mára wọn ó fi lọ̀ mára wọn ànábì ṣe hàn wọn sallallahu alayhi wa sallam. ẹ wo adúrú àdíìsì tí Imam Bukhari mú wá lórí ọ̀rọ̀ ìtọ̀ tabaka ní méní méjì ó lé ní mẹ́wàá láti jẹjọ láti ń ka àdíìsì tó jẹ mọ́ ìtọ̀ ohun tó wá jẹ́ kòláṣọ kókó tá a fẹ́ ká dìmú bá a bá tí ì rí àdíìsì há sórí gẹ́gẹ́ bí wọ́n ṣe gbà á wá àgbọ́yé tó di dandan fún wa kágbọ́yé lórí ọ̀rọ̀ itọ́ títu inú mọ́sálásí òun nìyí gbogbo àdìsí ó jẹ́ ká mọ̀ yìí pé itọ́ kìí ṣe ẹ̀gbin tí ó bá jẹ́ ẹ̀gbin ni ànábì ò ní wulẹ̀ yọ̀ǹda títutọ́ sínú mọ́sálásí. Si tí itọ́ bá jẹ́ ẹ̀gbin anabi sallallahu alayhi wa sallam kò ní í wulẹ̀ yọ̀ǹda fún ẹnikẹ́ni láti tutọ́ sínú mọ́sálásí tàbí láti tutọ́ sí etí aṣọ rẹ̀ nínú Islam nínú fíkú Islam ọ̀tọ̀ ni ẹ̀gbin ọ̀tọ̀ ni ìdọ̀tí ọ̀tọ̀ ni ẹ̀gbin ọ̀tọ̀ ni ìdọ̀tí ẹ̀gbin ni wọ́n fẹ́ ká ṣe ìmọ́tótó rẹ̀ ká tó wọ orí ìrun àti ní ààyè tá a ti kírun àti aṣọ tá a wọ̀ kírun kò gbọ́dọ̀ sí ẹ̀gbin kan lára wa tó sì di mímọ̀ fún wa pé ẹ̀gbin wà lára wa kò gbọ́dọ̀ sí ẹ̀gbin kan lára aṣọ wa tó sì di mímọ̀ fún wa síwájú ká tó wọ orí irun kò gbọ́dọ̀ sí ẹ̀gbin kan níbi tí a fara kàn lórí ilẹ̀ nínú irun wa tó sì di mímọ̀ fún wa síwájú kí a tó bọ́ sí orí irun àmọ́ ní ti ìdọ̀tí a gbìyànjú kí dọ̀tí má wà ní ara wa àní jẹ́ ọ̀bùn tí kìí wẹ̀ àní jẹ́ tí kìí wẹ̀ àmọ́ tó bá gá pé iwe tiẹ̀ ìwẹ̀ jimá ni ò níwẹ̀ míì tó o máa ń wẹ̀ ọjọ́ jimá o ọwọ́run èérí àti ìdá. ara rẹ kò dírun lọ́wọ́ àmọ́ kò dáa kò dáa nítorí pé ó máa já fínkánfínkán sí àwọn mùsùlùmí nítorí pé ìlànà ìkírun wa ni pé a dìjọ tò papọ̀ a fi èjìká kan èjìká a fi ẹsẹ̀ kan ẹsẹ̀. ìwọ tí abíyá rẹ ti dí pẹ̀tà tọ́ ọ̀fà irun abíyá onídọ̀tí ni ọ́ ìwọ tí o wẹ̀ àfi lọ́jọ́ jimá nìkan oníwẹ̀ tó di dandan fún ọ nìyẹn ọ̀bùn ni ọ́ ìwọ tí o ìrun orí tí o yìí fọnù nù ẹnu rẹ wọ̀run ṣùgbọ́n bùn ni ọ́ onírun o ìdọ̀tí kò ní kọ́ má nírun ṣùgbọ́n ládàá rẹ ò ní tó ti ẹni tó ṣe mọ́tótó. itọ́ kì í ṣe ẹ̀gbin wọn ò gbé itọ́ ènìyàn àti kẹ̀lẹ̀bẹ̀ ènìyàn sí abẹ́ ẹ̀gbin wọ́n gbé sí abẹ́ ìdọ̀tí. ìdí nìyí tó fi já sí pé tí itọ́ bá gbé wa lásìkò tí à ń kírun lọ́wọ́ wọn ò fẹ́ ká tì torí itọ́ já ìrun wọn ò fẹ́ ká tì torí itọ́ tó wá tàbí nítorí kẹlẹ̀bẹ̀ wọn ò fẹ́ ká tì torí ẹ̀ já ìrun tá à ń kí lọ́wọ́ ọ̀nà àbáyọ mìíràn ni wọ́n wá fún un nínú ọ̀nà àbáyọ yìí náà ni pé o lè tutọ́ náà kó o mú etí aṣọ rẹ kó o tú sí i kó o sì fi etí kejì kó o fi nù mọ́ra wọn kí ìrísí rẹ̀ kó lè di omi tí ó pòórá torí pé omi nítọ́ omi ìpìlẹ̀ itọ́ ni omi kí àwọn nǹkan bíi aláwòrán rẹ́súrẹ́sú olómi ọsàn kó tó yípọ̀ mọ́ ìdájọ́ tó wà fún itọ́ ló wà fún ìkúnmú itọ́ àti ìkúnmú ìdájọ́ kan náà ni méjèèjì nítorí wípé ohun tá a pè ní kúnmú yìí a lè sọ di tọ́. So tí kùmú bá ń bẹ nínú imú ènìyàn ó lè fà á ságbárí tí ó jáde sí ọ̀nà ọ̀fun rẹ̀ tí ó sì tú jáde. nínú àwọn òfin tó wá de itọ́ tòun ti bí wọ́n ṣe yọ̀ǹda rẹ̀ fún wa pé tó bá wá tó bá já wá ká má ti torí ẹ̀ já ìrun nítorí pé kì í ṣe ẹ̀gbin ó yàtọ̀ sí pé ẹni tí ó ń kírun lọ́wọ́ tí ìtọ̀ ń gbọ̀n ó máa járun ẹ̀gbin ní ìtọ̀ ó yàtọ̀ sí ẹni tó ń kírun lọ́wọ́ tí ìgbẹ́ ń gbọ̀n ẹ̀gbin ní ìtọ̀ ẹ̀gbin ní ìgbẹ́ ó máa ti torí ẹ̀ járun láti lọ bíyà bùkátà ìtọ̀ àti ìgbẹ́ tí ó ń gbọ̀n àmọ́ ní ti itọ́ àti ikun mú ò ní dàrún o sì ní jẹ́ kó dí ọ lọ́wọ́ kọ́ wá di tó ẹnu bí olóyún. olóyún gan tó bá ń kírun lọ́wọ́ kò gbọ́dọ̀ di tọ́sẹ́nu wọ́n fẹ́ kó tù ú. àwọn ibi tó lè wá tutọ́ sí ìkíní o lè tutọ́ sí òsì rẹ tí ó bá sí ènìyàn ń bẹ o lè tutọ́ sí abẹ́ ẹsẹ̀ rẹ àmọ́ o ò gbọ́dọ̀ tutọ́ sí ọ̀gangan ibi tó dojúkọ nínú mọ́sálásí láti kírun fọlọ́ nítorí wípé o ti wà níwájú àlọ́ àlọ́ ló ń pè bó o ṣe ń kírun títí tó fi kúrò nínú mọ́sálásí ọ̀ gbọ́dọ̀ tutọ́ sí ọ̀gangan kíbúlà. ìtútọ́ sí etí aṣọ wa lórí irun àti ìtútọ́ sí òsì wa àti ìtútọ́ sí abẹ́ ẹsẹ̀ wa má gbàgbé wípé ó tún ní ọ̀nà mìíràn tó rẹwà yẹn lọ o circumstances okùnfà ló bí tó fi lè tutọ́ sílẹ̀ lẹ́ẹ̀ mọ́sálásí rántí wípé wọ́n sọ fún ọ pé ẹ̀ṣẹ̀ ni fún ọ kó o tutọ́ sílẹ̀ lẹ́ẹ̀ mọ́sálásí o ohun tó fi ha ẹ̀ṣẹ̀ yẹn dànù òun náà ni pé kó o dá nǹkan bò ìyẹn ti túmọ̀ sí pé kì í ṣerú mọ́ṣáláṣí tá a wà yìí ni wọ́n ń sọ mọ́ṣáláṣí elébútú mọ́ṣáláṣí inú eruku mọ́ṣáláṣí tí wọn ò tí ì rẹ́ ilẹ̀ ẹlẹ́ inú rẹ̀ ibi tá àyẹ̀ ti gbà ọ́ nìyẹn o mọ́ṣáláṣí onírọ́ọ̀gì mọ́ṣáláṣí onítáìs mọ́ṣáláṣí tí wọ́n ti ṣe ilẹ̀ ilẹ̀ ní sámẹ́ǹtì bó o lò ṣe fẹ́ tutọ́ síbẹ̀ tó wàá ha tó fi yèèpẹ̀ bò ó mọ́lẹ̀ kò rọrùn mọ́ nítorí náà má ṣe àdísì lò mọ́ṣáláṣí tànẹ́bì nílọ́kàn òun ni mọ́ṣáláṣí inú ebútú ló fi yọ̀ǹda fẹ́ntọ́ bá ń kírun ń bẹ̀ títọ́ bá gbọ̀n títọ́ bá gbé pé kó tutọ́ sílẹ̀ lẹ́ẹ̀bẹ̀ kó sì fi ìyèpẹ̀ bò mọ́lẹ̀ ní ti etí aṣọ má gbàgbé wípé lásìkò yẹn àwọn sọ̀hábà wọn ò sí nínú ẹni tí ó máa ń lo aṣọ ìrépé ìnujú tàbí aṣọ ìrépé ìnuwọ́ tá à ń pè ní ankashif. láyé òde òní àwa ti ń lo ankashif bẹ́ẹ̀ la sì ń lo tissue paper tí wọ́n tún ń pè ní toilet paper yálà handkerchief tàbí tissue paper èyíkéyìí nínú méjèèjì tó o bá ní lọ́wọ́ lórí irun ọ̀rọ̀ rẹ ò jẹ́ mọ́ kó o tutọ́ sí etí aṣọ tó fi ń kírun mọ́ tissue paper ọwọ́ rẹ ni kó o já lórí irun handkerchief nú apò rẹ ankashifu tó wà nínú àpò rẹ ni kó o mú jáde kó o tu kẹ̀lẹ̀bẹ̀ sí kó o pajú ẹ̀dín kó o jù sápò fún wípé itọ́ ikun mú kì í ṣe ẹ̀gbin ló mú ànábì yọ̀ǹda fún wa láti tutọ́ sílẹ̀ lẹ́ mọ́sálásí tó jẹ́ eléruku tàbí ló fi yọ̀ǹda ká tú sí etí aṣọ wa lórí irun pé kò bànújẹ́ ìdọ̀tí ni ìdọ̀tí ni kò bànújẹ́ ìdájọ́ tó wà fún ìkúnmú kẹ̀lẹ̀bẹ̀ tó fi bọ́ sí abẹ́ ìdọ̀tí ìdájọ́ yìí náà ló wà fún àwọn nǹkan kankan lára wa tá a bá gbàgbé ẹ̀ sára tá a bá gbàgbé ẹ̀ sára ìdọ̀tí ni ṣùgbọ́n tá a bá gbàgbé ẹ̀ sára wa lásìkò tá à ń kírun lọ́wọ́ kò bàrún wa jẹ́ bí àpẹẹrẹ ẹni tó fa irun orí tàbó fárun abíyá tàbó fárun abẹ́ tó wá kó sínú pépà tó dì í ní ìrètí pé òun ó lọ jù síbi tó òun ó jù sí kò ìjùnú tásìkò òun fi tó irun tó fa ó wà nínú àpò rẹ̀ tó fi kírun irun rẹ̀ nǹkan kan ò mu ìdọ̀tí ni irun tá a fá kúrò lára kì í ṣe ẹ̀gbin bákan náà èèkánná ọwọ́ èèkánná ẹsẹ̀ ìdájọ́ kan náà ló wà fóònù náà tí o gé èèkánná ọwọ́ rẹ tàbí èèkánná ẹsẹ̀ rẹ tó wá kó sínú pépà nírètí pé ọ lọ ṣe lọ́jọ́ síbi tó máa ń jù sí ọwọ́ á jù sínú àpò aṣọ rẹ ó gbàgbé tó fi kírun kò dín nǹkan kan lọ́wọ́ nínú irun rẹ. ṣé ẹ rí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń fi èékánná ọwọ́ èékánná ẹsẹ̀ tẹ́ ẹ fi ń sánjú oge ọ̀bùn nìyí o ẹ ló kọ méjì ju ọ̀bùn lọ tẹ́ńbáyé èékánná ọwọ́ rẹ wò ní ìsìn ó ti gùn bíi ti ológbò tẹlòmíì gùn bíi ti ajá tẹlòmíì gùn bíi ti kìnìún ìwà ọ̀bùn ni o kì í ṣèwà mùsùlùmí mùsùlùmí gbọ́dọ̀ máa ré èékánná ọwọ́ àti èékánná ẹsẹ̀ látìgbàdégbà níbàámu sí bí èékánná rẹ bá ṣe ń yọ sí ó lè jẹ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ lọ́mọ gé èékánná ọwọ́ èékánná ẹsẹ̀ ó lè jẹ́ ọ̀sẹ̀ méjì méjì ó lè jẹ́ ọ̀sẹ̀ mẹ́ta mẹ́ta ó lè jẹ́ oṣooṣù ó lè jẹ́ ogójì ọjọ́ ogójì ọjọ́ kò sí gbèdéke bí ẹ̀kan náà wá ṣe máa ń tètè yọ ó wọn lọ bẹ́lẹ̀mí bá rí náà lónìí bí ọba bá tí ìpòsù méjì náà rẹ̀ ò ní í yọ ẹlòmíín sì rèé láàrin ọ̀sẹ̀ kan èékánná ẹ̀ ti kú wá òun tẹ́sí sọ ni pé lára ìmọ́tótó tó jẹ́ àdámọ́ ọmọnìyàn òun ni pé kó máa gé èékánná ọwọ́ kó máa gé náà ẹsẹ̀ kì í ṣe ogeere ní kó o máa dá ìkànnà sí oge burúkú ni oge ọ̀bùn ni àwọn ọ̀bùn ni máa dá ìkànnà ọwọ́ àti ìkànnà ẹsẹ̀ sí bẹ́ẹ̀ náà ni irun abíyá àti irun abẹ́ irun abíyá àti irun abẹ́ wọ́n èéfi sanju oge nínú Islam. ẹni tó bá fẹ́ ṣe oge Islam yóò jò ní mọ́tótó kò ní jọ́bù irun abíyá rẹ wọ́n fẹ́ kó o máa fà á tu tàbí kó o máa gé tàbí kó o máa fà á kò gbọ́dọ̀ wàá wù síbẹ̀ bẹ́ẹ̀ náà ni irun abẹ́ rẹ wọ́n fi ń ṣe fáàrí tá a bá sọ pé irun abẹ́ irun abẹ́ ló dé irun bíi dodo ibi tí dodo wà gbogbo irun tí ń bẹ láti ibi ìdodo wá sísàlẹ̀ ojú ara wa wọ́n fẹ́ kó o máa fa má dá sí mọ́ má dá sí mọ́ ọ̀bùn ni máa ń dá irun abíyá sí ọ̀bùn ló máa ń dá irun abẹ́ sí tí a ta kókó tí ó wàá dirun dáadáa gbogbo ìgbàlọ́ àmọ́ fọwọ́ hún ojú ara bó ṣe ń hàn kọ̀rọ̀ ló ń hàn gbangba òun hàn kọ̀rọ̀ òun hàn gbangba ọ̀bùnìọ́ lọ fa irun abẹ́ rẹ dànù lọ fa irun abíyà rẹ dànù ṣé ẹ tiẹ̀ rí àwọn obìnrin tí wọ́n bá lóyún àwọn nọ́ọ̀sì máa sọ fún wọn pé ìwọ arábìnrin yìí ní kí àáfàá rẹ bá ọ fá irun abẹ́ rẹ kó tó di ọjọ́ ìkúnlẹ̀ tí wọn bá bá ọ fá ìfàkúfà láàbọ̀ fa o kìí ṣe ìrọwọ́ rọrùn o ni wọn bá fa lọ́gọ́tọ́ bá ń rọbí nítorí pé irun abẹ́ tí bá ń bẹ lábẹ́ obìnrin lásìkò ìrọbí ó lè ṣe ṣùtá fún ọmọ tó ń bọ̀ medically confirmed àwọn tí wọ́n nímọ̀ nípa ètò ìlera wọ́n fìyẹn rinlẹ̀ káwọn tó fi rinlẹ̀ kí yàláyà dókítà tó fìyẹn rinlẹ̀ nànẹ́bì ti fi lélẹ̀ fáwa pé irun abẹ́ wa irun abíyá wa ká máa fa kọ́ máa dán gbinrin wọn ì dá ní ti irun orí tó bá jẹ́ tóbìnrin kó dárun sí ọ̀ṣọ́ orí obìnrin ni ọ̀ṣọ́ orí obìnrin ni kó dá irun orí rẹ̀ sí tó bá sì fẹ́ máa dì í tó fẹ́ máa kó o ó lẹ́tọ̀ọ́ kó ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n pẹ̀lú májẹ̀mú. májẹ̀mú àkọ́kọ́ ni pé obìnrin ò gbọ́dọ̀ dírun kí ọwọ́ rẹ̀ wá di ike ọwọ́ ọrùn rẹ̀ kó di ike tàbí kùkù kọ wá wà ní àárín orí tàbí nípàkọ́ orí rẹ̀ èèwọ̀ ni o gbogbo ẹ̀yin obìnrin tí irun ń bẹ lórí yín tẹ́ ẹ bá lè filẹ̀ láì dì í kẹ́ ẹ máa yà á àwùlà olóore fún yín o kò kọ́kọ́ ní ná yín ní ìnáwó kò ní kó ọkọ yín sínú ìnáwó ọ̀sọ̀ọ̀sẹ̀ tẹ́ bá fi irun yín lẹ̀ tẹ́ sá ń yà á tẹ́ ń kírímù ẹ̀ tẹ́ ń kírímù ẹ̀. ìnáwó ọ̀sọ̀ọ̀sẹ̀ owó oorun dídì yóò kúrò ńbẹ̀ kódà tíyàn bá ń tọ́jú owó oorun dídì obìnrin rẹ̀ pamọ́ lọ́sọ̀ọ̀sẹ̀ ó mọ̀ níye tó gẹ́ lọ́dún kan àbí ẹ̀yin obìnrin ó níye tó jẹ́ mọ̀nàkàì ẹlòmíì five hundred naira ni ó gbà lówó oorun ṣebí báwọn ọkọ yín ṣe máa ń fún yín nù. sọ́fẹ̀lẹ́ wa máa ń serun sórí ni ẹ ẹ ṣe lọ́fẹ̀ẹ́ ó ń gbowó dé ni táwa ní sanwó oorun orí yín níbo ti rówó tó ń san wọ́n ní ọ̀sẹ̀ bẹ five thousand ọ̀sẹ̀ bẹ three thousand ó fi five hundred ṣerun ó fi one five dájọ́. ọkọ ẹ ló sì ń kú lọ yìí aláwọ sànù wa